no no no I can't. What lọ bá mi yọ kúrò nínú wàhálà tí mo kò sí gẹ́gẹ́ and you arrest him. ìyàwó ọ̀gá yálè. ní wákàtí ọwọ́ wípé mi ò jẹ́ súnmọ́ obìnrin mi àfi tí ọlọ́jọ́ bá pọ̀ wá níyà. báàmì ẹ̀ mo kò fún lọ́wọ́ gbà ẹ̀ i'm telling you ó mọ àṣírí ah, ó like dọ́gì gan-an ó like kí n máa mú un látẹ̀yìn kí n máa can you shut up. Simi, I admire you a lot. A lot. Kí ló bá pé èèyàn rí ọkùnrin tí ó fine? Tí èèyàn dẹ̀ admire, kí ni big deal? Má jẹ́ kí Tóyìn tán ẹ̀ pa. Ìdílé náà.